ewu ọmọ o àdúpẹ́ olúwa ṣeun agbóhùnyà agbóhùn ọmọ ẹbí ọmọ obìnrin làǹtìlanti. ọlọ́run àwọn náà máa dá sí o. àdúpẹ́ lọ́wọ́ náà wípé sí ẹ̀sìn ẹ̀wà sọ̀tẹ̀ fún agbóhùnyà agbóhùn ọmọ. àǹtí matron ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ o ẹ̀yin náà jèrè ṣe ẹ ṣe. ṣe lónìí. ọ̀rọ̀ ìtàn ni lọ́la. a kò ní gbin ọ̀gẹ̀dẹ̀. kàkà kòkó lórí rẹ̀. check out. ṣe dá ọkùnrin sẹ́. ládà obìnrin méjì méjì. tí ọlọ́run dá sí àgbàdo wa nù. wàá bàbá nígbà tó wọ ìbádùn ọ̀hún ní yọ wọn ìgbà tí ikú wọn yọ ṣáṣáṣáṣá mẹ́ta ní kò wọ̀ bó ṣe á bọ́lẹ̀ lójú ọ̀nà síbi tó ṣe bí a bá fi kàn mú ọ bẹ̀rẹ̀ mú ọ mú ọ láì parí mú ọ mú ọ lára. ìyá tó yọ sí. ẹ wo fẹ́ sọ nǹkan kan. sí òsì ṣẹ́ẹ̀rì téèyàn bá wà láyé tó bá yẹ kó ti yan ìpín kan láti ọ̀run wa ṣó ti yẹ yín hmm. tó wá délé ayé tán torí pé ìpín ọ̀hún kò ṣẹnu re fóun bó ṣe orí òkè ni bó ṣe ìsàlẹ̀ ni bó ṣe inú omi ni á lọ bẹ̀ á lọ gbàdúrà á kọ ìpín yẹn àwọn òpin yóò sun wọn bàbá pé yọ sí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ gbọ́ kó tí mò ń sọ fún yín kẹ́ ẹ fi rọ́bà bàdì lọ́rùn sílẹ̀ jàre. báwo la ṣe máa bí ọmọ tọmọ máa dàgbà tó yìí látijọ́ yìí gbogbo àwọn ẹgbẹ́ owó tá a jọ bí ngbà kan náà gbogbo wọn lọ sí skulu lẹ́sìn lọmọ tí wàá lọ ojú òkín tì yín ni. bàbá kíyàn sí jí jí mo fẹ́ kẹ́ jí ẹ ti jí ẹ jí. mo ti jí ọlọ́run ní dúdú tì wá. àmín. ọ̀tá mọ̀ pé gbogbo gbogbo ọ̀sọ̀ yìí náà kí ni kò lẹ́tọ̀ gbogbo eléyìí ọlọ́run ṣàánú wa àjọ náà tí mò ń dá gbogbo tí bá kó gbogbo tí mo fura rẹ mo sì ní ojú àtàkì ní káfíń ọ̀sùn kò náírà kámọ́tà yóò bá sì ní ká ní amọ́tà ń tá a bá ń là tá a ee ọ̀tàn gbọ́rọ̀ lẹ́sìn lọ lẹ́sìn lọ ọmọ mi ọ̀rọ̀ lẹ́sìn dé lọ́jọ́ ọkọ dídí olú ana ìyàwó Awólọ́wọ̀ lẹ́sìn lọ́nà tẹ́ ìfẹ́ Awólọ́wọ̀ kó tó fáwọ́lọ́wọ̀ ní ti lọ lẹ́sìn ó sì sọ èbó tẹ́ after twenty eight years Awólọ́wọ̀ kúnú tó èbó yìí sì ni èbó yìí ni èbó náà ṣe wá yóò gbé èbó yóò lọ sí yóò sórí rí. ṣé ó dìgbà tí ọmọ bá pé ọmọ ogún ọdún àbọ̀mọ̀ ọgbọ̀n ọdún kó tó bẹ̀rẹ̀ sí lọ sí skúlù ó dìgbà tó bá tó dídé olúyàwó awólọ́wọ̀ kó tó di pọ́ bẹ̀rẹ̀ sí lọ sí skulu lẹ́sìn ló wà máa lọ. yóò lọ nbọ oníbòsùn mo gbà pé mo sùn ó ti jí mi ní ìsìn mo ti jí. bẹ́ẹ̀ ṣe ń fi rọ́bà bàjẹ́ tẹ fóònù yẹn ó bí mi inú lọ́tọ̀ bí fóònù ṣe wà ìwọ náà ọ́fíìsì mi ibi tí wọ́n ń pè mí sí lẹ́yìn àwọn tó bá pè mí lọ́tún ẹ wá kókọ́ dá o ẹ wá lé sẹ́pẹ́rẹ́tì ẹ wá nu agolo ẹ wá tó ẹ wá fọ́ọ̀kà àbẹ́sítọ́ọ̀dù ẹ wá ṣe bop gíní náà ní ọ́fíìsì mi rè. ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀ tó ń pààkì ẹ̀. Ah, ẹ wo. yọ̀ọ́ yọ yẹn ju àti ayọ ọwọ́ àtakú gangan kò ní ká máa lọ ká máa gangan ká máa lórí òkè àbí ká máa lọ inú omi. wọ́n jẹ́ àwọn ọlọ́sùn tí wọ́n bá jẹ́ fámìlì yìí mọ̀mí wọ́tà tí wọ́n máa wọnú omi lọ ọmọ náà lẹ́sìn lẹ́sọ̀ kí sí àmọ́ di fóònù kì í. ọmọ tẹ ojú kan ní wa lọ lẹ́sìn náà wọ́n wá ní òṣòrè ìlú òṣòrè. ń ṣe bíbá. sọ̀rọ̀ mi ò tó rò ní kí máa jókòó tán ọmọ primary school kẹ́ máa kọ́ wọn ní èèfọ̀ àpù pẹ̀lú tí mo ṣe ga tó yìí. mo understand bọ̀ kì í ṣerú àsìkò ìlú yẹ kó wà ń bí báyìí nígbà tí mò ń kọ́ àwọn tó kù ẹ̀ lókè hmm? lóòótọ́ kò wù ẹ́ kó wà ń bí tó wà yìí kìdẹ́ ṣe pé òun àwọn parent náà kò wà nínú position yìí àmọ́ nǹkan tágbára wọn gbé lásìkò ni wọ́n ń ṣe àdúrà ló máa máa gbà tá a máa fi ràn wọ́n lọ́wọ́ ó dẹ̀ dá mi lójú pé láìpẹ́ ọlọ́run á ṣe ètò dà fún wọn ṣó ti gbọ́ irú táìmì tó bá wà lókè ó possible kíkan ná àwọn parent àwọn tó wà ń bẹ̀ yẹn kí wọ́n help ẹ̀ náà kọ́wọ́ pé yes ó ju àwọn tó wà ń bẹ̀ lọ kí wọ́n wá nǹkan ṣe sí ibi tó jókòó sí kan ló máa solve problem kò lè mú solution wá ó kàn tún máa máa dákun nǹkan tó ń ṣe ẹ̀ ni. àwọn kan ṣì ń wá opportunity láti wá sí irú lẹ́sìn bíbá tí wọ́n ò ní wọ́n tún wá rírú orí ọ̀fẹ́ yẹn ó tún wá tó dúró síbi òtún kí ìrònú yẹn tó ń rò tó fi ń ké bíbà yìí kò lè sọ́ọ̀fù nǹkan tó fẹ́ ó máa dákun ni tí o ti gbọ́ ó yá wọlé kó lọ sókè. ó yá ẹrù kínní kan ni mo rò wípé oòrùn ti ràn wẹ́rẹ́wẹ́rẹ́ yìí tí ọba tún fi ràn jù báyìí lọ nǹkan fẹ́ máa ṣe mí mo rò pé kọ́ bá ń wo inú kúlà kékeré yìí bàbá àwọn búráṣì díẹ̀ bẹ́ẹ̀ bó jẹ́ ipá wà ó tiẹ̀ tí ì jiná bàbá àwọn macaroni díẹ̀ sí ọba wa fún mi ní ààbò ẹyin tí kọ́sọ́mà mi bá tó dé kó fún lábọ̀ ẹ̀yìn kò kí n má jẹ odidi ẹyin kẹta ọlọ́mọdé àjẹgbèsè lórí ìbáyìí náà ìbáyìí náà lè sè bá ti wá jẹ́ tán kí n bọ́ ta kí n wá bí ó ṣe dáa lọ tí mo ní kí n bọ́ sọnù. bí n bá táyé wá màá tún yàn. kínú. kádàrá mi ni. Ah, èyí tó yẹ ń kọ́. ọ bá a tó yọ sí. ìyá tó yọ sí. kó má dàbí ẹni pé mo mo mo mo mo wo àgbàlagbà lójú mi ẹ ẹ ní àròjinlẹ̀ kankan ah. bẹ́ẹ̀ mo sọ fún bá a tó yọ sí. tẹ bá ní àròjinlẹ̀ yìí ọmọ kan ṣoṣo tá a bí lẹ́sìn ni lẹ́sìn ni láforí ẹ̀dọ́ títí di wákàtí gbogbo àwọn ẹgbẹ́ pátápátá wọ́n wà ní skulu ìwọ̀nba ń ta tún wá jókòó tì pé ká máa ká máa jẹun ká tún máa fi ṣe díẹ̀díẹ̀ ká tún máa dáwó àjọ èyí tún sọ pé mi kékeré mi mú ààbọ̀ ẹran ààbọ̀ ẹja ráìsì kémi wọ́n màkàrọ́nì sí mm-hmm. kémi ṣe gbogbo ẹ̀. Mm, ẹ ẹ ti ẹ̀rọ oníjìnlẹ̀ pé ìwọ̀n bá nǹkan tá a tún jókòó tì ṣé ń gbọ́ bá tún jẹjẹjẹjẹ tá a bá tún jẹ gbogbo ẹ̀ sórí mi tẹ́lẹ̀. tuyọ̀ sí yá tuyọ̀ sí ká tó bímọ la jẹun káwọn àbímọ tára ní jẹ mọ́ àbímọ náà ládàrán sí báyìí ah, lẹ́sìn lẹ́sìn lẹ́sìn làwọn àná jẹ mọ́ okun la fi gbé tòde o tó bá fún mi jẹ ní ìsìn náà ní mú lọ kí ló dé kí àbúrú ọmọ ọlọ lẹ́sìn ọmọ ọlọ lẹ́sìn lọ́sìn lẹ́sìn náà ni bá a wà ní jẹ mọ́ ṣàgbà lọ́wọ́ mi níta tún ṣàjọ rèé níta ṣàjọ nu. àkẹ́bí sowó lẹ́sìn ni tọ́ba yà yọ yọ bọ̀ sùkú. tọ́tù yóò sì tó bá kú ẹ̀ mú egun sí i. ogun kankan lára mi tó kúrò mi nu. n bá tún ti gbàjọ nísìn n kò wá fún ọ ọ́fíìsì owó rẹ̀ yóò kó lẹ́sìn yọ bọ̀ sùkú. bẹ́ẹ̀ ni. ṣé máa pariwo kí máa gbé mẹgẹ fáwọn kí gbówó mẹlọ mi ṣé lè ní wa lọ́wọ́ yẹn ká mọ̀ bọ̀ mọ́ ká káyọ̀ mọ́lé. tẹ bá ti gbà ẹ kó wa. nígbà tí mo fẹ́ fi owó ṣe n kò wá náà ni torí ọmọkùnrin àfi ń ṣiṣẹ́ ni. tẹ bá ti gbàjọ ee ikọ̀ wa kẹ. ọlọ́run ló ṣe. bá mi màkàrọ́ nìyẹn kẹ́yìn ojú òdìdí báyìí o ọmọ ìyá mi. àmúlẹ̀ ti gbọ́ ló ń gbọ́ òun bá ọ̀rọ̀ ṣe sọ́jà ọjà ò ránṣẹ́ sílé. tó bá dẹ̀ di ọ̀sán kò gbé wá bá mi ṣọ́ọ̀bù jọ mo wá fi ọlọ́run bẹ̀ pẹ̀lú eré òṣì because wọ́n ti ròyìn ẹ fún mi ipe eré ìranù ló máa ń sá kiri. mi ò sáré mọ́ sí ma mi ò kọjá bí hundred one twenty mọ́ sí ma. hundred one twenty. bẹ́ẹ̀ni ma ládùúgbò tí ò kì í ṣe express ìbàdàn. sọ́pọ̀ ni ma. kò pọ̀ kò pọ̀ ṣùgbọ́n tí o bá ti gbé ọmọ mi bọ́lẹ̀ ìwọ lè sá two thousand kò wá gbókìtì kò kàn mí. àmì rẹ̀ ma. ṣáàrà ṣe ọmọ mi jọ mo fọ lọ́rùn ọba. yes ma yes ma. ó dàdí à ó dàbọ̀. bàbá mi. ó dàbọ̀. olómi mo nífẹ̀ẹ́ my love for you is so real oh. fẹ́mi jọ̀wọ́ oh. bí mo ṣe lọ ní ìsìn àwọn aráàlú ti mọ̀ lórí mi wọ́n mọ̀ sí àjọ wọ́n mọ̀ sí owó báyìí ni wọ́n mọ̀ sí owó lẹ́ra báyìí ni tó wó ti ga lọ wọn ẹnu kébìlì ọ̀dọ́ báyìí kí n tẹ́wọ́ sẹ́ báyìí ni nígbà tí yẹn bá ti káàdì bọ̀ ìtẹ́ mọ́ sí kó kó wọn jáde báyìí kí n gbà kí n sì kó lọ lọ kí wọn náà kó báyìí kó kó fóun kọ́ bẹ̀rẹ̀ sùkú ẹ̀ lókù níbi jẹ́jẹ́ sí ìtàn nù. ẹ ṣeun àmọ́ pàá tó yọ sí hmm? tẹ́ bá ti gbà tán hmm. ẹ máa bọ̀ lé ni o ẹ má yàbí kankan rẹ̀. Ah, ah. ẹ máa gbọ́dọ̀ tó yọ sí bàbá ń gbọ́ mọ́ yàbí kan ọkọ sí nípa mọ̀jídìí nìkan kí ni jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi kan ṣe wà kó síbi kan tí wọ́n yà mọ̀ ń gbọ́ báyìí mò ń kó àjọbọ̀ lé ni. ẹ mo kó o dé tán ó dúró wọn jẹ nù ajẹ́ fún ló mo fẹ́ ra biscuit. ǹdọ́. mo fẹ́ ra biscuit. ǹdọ́. mo fẹ́ ra biscuit. mo fẹ́ biscuit. mo fẹ́ biscuit. arọ ẹnu ara ẹnu àmọ́ torí rẹ gbàrẹ ọmọ jọsán mo lọ dé sí wọn ní mọ̀nà rẹ gba owó àjọ wálé tó fẹ́ sùkú ìwọ sọ pé kí n lọ kí n tún fọ lọ́wọ́ fẹ́ ra biscuit fẹ́ ra biscuit fẹ́ ra biscuit dàkúnṣe ọbẹ̀ fi ọbẹ̀ fi biscuit tó fẹ́ fi tẹ dàkúnṣe ni tọ́ sẹ́nu bí ẹnu eku oúnjẹ olóúnjẹ òsì èmi ti lọ́kọ́ gbẹ́nu kọ́ gbẹ́nu jàre biscuit biscuit. ẹ ní dín mọ́. mọ ká ní òkúra ọjọ́ wọ́n mọ ká wọ́n mọ wọ́n mọ fi múra wọn báyìí owó tó pọ̀ èso owó tí ẹ̀yọ́ mọ wọ́n mọ fi lọ́ka ó kò wájú wọ́n mọ ká ní ó kó lé lọ lẹ́sẹ̀kẹsẹ̀ tó ní bóyá kankan. láyé kò lè ṣẹlẹ̀ bàbá tó yọ̀ sí ìjọ́jú èmi gbàjọ́. <coughs> tí mo struggle. mo ní ọkọ sọ bẹ́ẹ̀ ma. kì í má sọ kí ni. ebi ní gbowó ìlọrin. ebi ní má bẹ ọ. ọkọ fún ẹ lọ. ọkọ fún ẹ lọ. mẹ́ta lọ tó bẹ. mẹ́ta lọ fún ẹ. ebo. ìwé tẹ́lẹ̀ ní. ṣé ẹ sí èrè líli kí ló dé bó bá lè gbàgbé ká ẹ dájọ ẹ ẹ ní má jọ wá gbé ó wá kọ gbàgbé ká ẹ gbowó nìsí ẹ má fẹjú kọkọ kọ orí burúkú owó ní ìwé lọ sí i ẹ ẹ ní sùúrù ni. wọ́n lọ sí tó mo ló tó mo ní ẹ dákẹ́ ọjọ́ bá ti mọ̀ pé olórí mi nínú ẹgbẹ́ yìí ó sì ní àwọn òfin tá a fi lélẹ̀ nígbà bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí ẹ jẹ́ ìbọn lórí alájọ á yí koto ni o. ẹ má yí koto òfò kẹ́kẹ́ ẹ má yí koto òfò kẹ́kẹ́ èmi làjọ kàn ní. ẹ wo ẹ ẹ àkànní o máa mú ìdíjọ tiwa. ẹ jẹ́ àá ká tó wé. dá dá dá ẹ orí kan ọwọ́ àti ìwé kọ́lé. ń bá mórí gidi wáyé kò ní láàmú ọba tó yà sí ewu ló mú nù. mo fún orí ẹ bá lójú ọ̀sán mo fún orí ẹtù kiri sókè òun ti kùn sálẹ̀. orí tó mú yẹn kọ́ ni mi kan mú. orí tó mú yẹn kọ́ ni mi kan mú. ọlọ́mọ mọ rí mo ibi kan mọ rí. ẹ kò sí wàhálà ọ̀ya orí mo mú ọ. sọ́tà rí ọ̀tọ̀. ẹ bá kó ẹ bá kó yẹ fún ọ. àbí kó gbowó yìí. ẹ bá jọ fún. kí ló ṣe ìyàwó rẹ tí mẹlẹ ọsibítà kí ló ṣe ìyàwó rẹ kiri ni ìyàwó mi. ẹ bá kó wà lọ́jà rẹ. ìyàwó mi ikú àti ìlànà ṣe. ó ti bí ilé rẹ̀ tó ṣe. bàbá tó yọ sí. ẹ bá kó wọ́n bàbá fún mi kú. ṣé ma. owó kò bàbá tó ṣe owó kò. ọ̀rọ̀ ènìyàn lè. lọ bá àwọn ẹ̀yìn ẹ̀ ká bá wọn kẹ́dùn àbí kí omi ṣe dẹnu ìgbà láì ṣí ọmọ rí ìgbà o ọ̀rọ̀ yìí rúni lójú ó sọ lọ́gbọ́n kan ó sọ mú gọ̀ọ̀kan. kọ́lọ́ má máa fi èyí tí àròbá yìí tá a rò jẹ. tó bá yẹ pé bóyá afọ̀rọ̀ ojú báyìí lọ ni bí nǹkan tó ṣẹlẹ̀ ṣe máa ṣẹlẹ̀ nìyẹn tó bá rò pé bóyá wà lápá. ẹ jọ ṣé bí èèyàn ṣe ń kú nìyẹn ṣá. ọlọ́run o ẹ gbọ́ ẹ gbọ́ ẹ gbọ́ tèmi o ẹ gbọ́ tèmi dáadáa o àbá mi rèé o ẹ má ti jẹ́ ká kú gìrì lọ́bẹ̀ o àbẹ́gbọ̀ hmm. ẹ má ti jẹ́ ká kú gìrì lọ́bẹ̀ ilẹ̀ ṣì ń gbóná o tá a bá lọ kú gìrì lọ́bẹ̀ ó léwu o hmm. ẹ jẹ́ ká sì pé jù báyìí lọ o. àti wípé gan-an àti ẹ̀ tí gbọ́dọ̀ dábàá pa fẹ́ lọ́bẹ̀ ń sìn torí pé àti pé jù mi ò bá ní kí gbogbo wa pé tá a bá pé tàríra wa ká mọ ìgbésẹ̀ tá a bá máa gbé the next thing tá a bá máa ṣe kó tó di pa máa débẹ̀ torí pé kí ni kó fi lè bọ́ lọ́rùn tiwa pàmò kankan padà hmm. àbí kí lẹ sọ. gbogbo yín lẹ lu ọpọlọ ọlọ́run ní kí n pe faru mo ṣe pẹ̀tàn yẹn èmi fẹ́ gbé àmọ́ lọ́bẹ̀ ni. gẹ́gẹ́ bí olórí. ohun tí mo máa ń sọ nù sẹ́mi yìí pé nígbà tí ẹjọ́ ń fa ọ̀rọ̀ ṣòwò kò ṣòwò tí èyí olórí bí ẹja kúta ẹ tẹ́jọ́ ń dàgẹ̀. tó bá yẹ pé mi ò lu ọgbọ́n àgbà gẹ́gẹ́ bí olórí kí n fi yanjú ọ̀rọ̀ yẹn sọ́mọ̀ pé ndú tó ṣẹlẹ̀ yìí ẹni tó pé ń sìn sìn wọ́n sì kú wa táwọn ẹbí ẹ̀ sì mọ̀ pé ọ̀dọ̀ wa ló ń bọ̀ tí mo bá lu ọgbọ́n àgbà sọ́mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí àwọn sí tí dé màá jẹ́ kó yẹ yí pé ọ̀rọ̀ owó wà ẹni tí àjọ bá kàn èmi lórí wọ́n sì wọ́n gbóni tọ̀ pé àjọ ti kàn ẹ̀ o ìwọ làjọ kàn o ẹ̀wọ̀n àjọ ń gbàgbẹ́ ń gbàgbọ́ ọtí. ẹ tí n bá fi ọpọlọ tèmi ọgbà àgbà pé mo jó lórí fún yín bí tí n bá fi gbé ẹ wẹ̀ báwọn ará ilé ẹ̀ àwọn ẹ̀ máa rò sí. àwọn kílẹ̀ ni mo rò. ọ̀rọ̀ lórí owó ká máa jà sówó ní agbára ó léwu ó ní mo sọ fún yín. láì mọ̀ pé ikú tó máa pọ̀ oníkálukú ó ti wà ní ìpàkọ́. bẹ́ẹ̀ ni ah, ọlọ́run o. Hmm ayé yìí ó ní agbára gan-an. ṣiṣẹ́ ṣiṣẹ́ sílẹ̀ kò sì dúró de kò tí ì dúró kò jẹ́ ọmọ rẹ̀ tó bá jẹ́ kó o kú ní kékeré mi. báwo ni ọ̀rẹ́ mi ṣe wà kí ló ń hápì ẹni ìbàdàn gan o. à ah, kí ló ń ṣẹlẹ̀ gbogbo everywhere kọ̀ dọ̀ ni àwọn Susan Jùmọ̀kẹ́ ń kọ́ kí ló ń ṣẹlẹ̀. èmi expect péjọ máa wọlé ni because wọ́n ti pè mí bad. èmi gan ti pè wọ́n dákú wọn expect kan ti wà nígbà kí everywhere ti máa wà kó ti máa wà rosy kó ti máa ṣe everything kí ló ṣẹlẹ̀ ìwọ gan look o look good gan. Ah, ah, kí ló ṣẹlẹ̀. wow ọ̀rẹ́ mi gbogbo ẹ̀ ló ń ṣe díndíndín yìí mo mọ̀ pé gbogbo nǹkan tó ṣì wà nílẹ̀ yìí kékeré ní introduction ṣì ni gbogbo eléyìí o. yes alright ọ̀rẹ́ mi. wà mọ́mí àti dáàdi ńkọ́. Ah, dáàdi àti mọ́mí wà àlàáfíà làwọn méjèèjì wà dáàdi wà ń bìṣẹ́ sórí mọ́mí wọ́n jáde wọ́n lọ make arrangement one or two things sórí birthday yìí náà ni and dáàdi ni kì í sọ fẹ́yìn ọ̀rẹ́ mi wípé ibi ilẹ̀ máa sùn mọ́jú. really? yeah. Ah, àwa gan ready láti sun bí mọ́jú kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ a máa sùn a máa tẹ́ra lọ́rùn. kò sí problem sórí a máa gbàgbẹ̀dúmọ́jú ni wọ́n ti lọ make àwọn arrangement àwọn dj a máa jó tílẹ̀ fi máa mọ́ ni ṣe ti gbọ́ ọ̀rẹ́ mi. Ah, ọ̀rẹ́ mi kí ló dé o ṣe gbogbo kínní dáadáa ìwọ ló lọ́jọ́ òní jẹ́ ṣe ṣe dáadáa ìwọ ló lọ́jọ́ òní ó yẹ kí gbogbo ẹ má ṣe dindindin ní ilé tó wọ̀nyí gan sì kéré òyì máa wọ bámbà òyì máa wọ skimpi òyì máa wọ everything tí pé ọ máa dán táwọn máa pe ọmọ olówó ló ń ṣe nǹkan lẹ́ni mà bẹ́ẹ̀ ni gbogbo ẹ máa ṣe ó máa dùn gan lẹ́ni ni. I saw, I saw, for the pecklings, I'm for the king. I saw, psych. Turn on the microphone. Oh. ọmọge ó yá ṣẹṣẹṣẹ mo ní pé ó yá ṣẹṣẹṣẹ mo ní pé ó yá fọ gbogbo ọmọge ó yá fọ gbogbo ọmọge ó yá ṣẹṣẹṣẹ ẹrẹ ó yá ṣẹṣẹṣẹ ẹrẹ ó yá. I know fit anything tó bá lè I know it. Mo súnmọ́ bí ìlókì, mi ẹni today I know it. I wanna rock your body. I wanna wanna feel your body. I wanna be with you tonight, love. I caress your body. I wanna love your body. I wanna feel your body. I wanna be with you tonight, love. I caress your body. Yeah. pé ó yá ṣe mo ní pé ó yá ṣe mo ní pé ó àkwáyà yẹn o fẹ́ lọ síta o fẹ́ lọ wáṣẹ́ ṣó make sense ni kò make sense man. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ take it easy now ẹ take it easy mọ́mì mi àti dáàdì mi wọ́n understand mi wọ́n mọ orí títí mo fẹ́ fi lọ ṣiṣẹ́ ń ta mo fẹ́ lọ ṣiṣẹ́ ń ta kí n bá lè kọ́ ọgbọ́n kún ọgbọ́n tí mo ní ni ẹ sọ̀rọ̀ ogun ẹ sọ̀rọ̀ a lot of things ẹ take it easy now ẹ take it easy ṣé rí ogun tẹ̀ ń sọ yìí kò séèyàn tó ń bá mi dùn secondly tó bá kàràǹgìdá pé kí n bá wọn control company wọn ìmọ̀ tí n bá ní níta tí mo lọ kọ́ èyí tí mo fẹ́ lọ kọ́ yẹn má fi máa control company dáàdì mi no no no no tó bá jẹ́ pé ẹ̀yin ní ìdìṣẹ́ ẹ sọ fún mi má sọ fún dáàdì mi kó gbà yín sí company kẹ́ ẹ máa ṣiṣẹ́ lọ. ẹ Juliana ṣó sì gbogbo tó tóni tó ń sọ làwọn amẹ́tẹ̀ẹ̀ta ti gbọ́ àbí báwo ni ẹ̀yin ọ̀rẹ́ mi. Ah, tó tọ́ ni o. mo èmi ń wá iṣẹ́ mo dẹ̀ ṣú ọ pé àwọn tó kù mí náà wọ́n ń wá iṣẹ́ àbí báwo ni ẹ̀yin ọ̀rẹ́ mi. Ah. tó bá ti wá di ọ̀la èmi á application wa sí ọ́fíìsì dáàdì ọ̀la ní tiẹ̀ wo ní sísìn máa wọlé mo máa kọ tèmi fẹ́ sísìn wọn bá mú tèmi wọn sísìn. in fact tèmi wà lọ́wọ́ mi báyìí mò ń gbìnrín káàkiri ọ̀rẹ́ mi. ok síbi ẹ wà lọ́wọ́ ẹ. mo ní ìyẹn wà lọ́wọ́ mi ń gbọ́ lélẹ̀. báyìí báyìí mọ́tì kéèkì ni mò ń gbìnrín káàkiri ṣẹlẹ̀ lásìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ bíbí bẹ́ẹ̀ ṣe máa jókòó lélẹ̀ yìí ó dà bẹ́ẹ̀ ṣe wá jókòó yìí sí tó ga bá wá ń wọlé bọ̀ ńkọ́ kí ilẹ̀ fẹ́ kún sọ ẹ wọ ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín gbogbo bó bá ṣe lé tó kọ́lá ṣe máa mú ní líle o iṣẹ́ ti rònú ẹ mú rònú kúrò lọ́kàn olúkálukú àbí tiẹ̀ lára ẹ sísá tó yọ̀ sí. sísá ṣaléwá kò jẹ yín ṣé kò tó rò ọ̀rọ̀ ìgbésí ayé mi ó ti sú mi làálàá kòókò ó ti sú mi kí ìyà tó jẹ èmi ti ká lára mi kí tó jẹ kí tó fowó ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe ó ti sú mi òun ló jẹ́ kí n máa ronú. ẹ wo ọ̀rọ̀ yín yé mi olúkálùkù àbí tiẹ̀ lára mà ní nígbà tẹ mú ronú tẹ mú sọ́kàn nísìn ẹ fi ronú sílẹ̀ ilé iṣẹ́ la wá ṣe ibi ibi yóò ń ṣe lé wa o ẹ mú ròmù kò lọ́kàn ìrònú ò kájọ ṣẹ́yẹ́ kí n sọ̀rọ̀ kan fún mi tí bá ní kí n da tèmi lẹ̀ ní tí ojú mi rí ẹ má jẹ́ à lọ síbi bẹ̀rẹ̀ ẹ wo ẹ jẹ́ àṣiṣẹ́ ẹ má jẹ́ ọ̀gá òde àti ìpàṣẹ tó yẹ ká ṣe ẹ jẹ́ ẹ àṣiṣẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ẹ má ronú ẹ wò tí bẹ́yẹn ẹ kọ́ dáadáa ẹ rọra ẹ start mọ́tò náà bọ́ọ̀lù yín ṣe báyìí mo dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ látẹ̀kùn ò dẹ̀ dá mi lóhùn. bébì má bínú sí mi náà oṣù tí wọ́n ń bínú nìyẹn má bínú mọ́mì ni mọ́mì mà ní mọ́mì ni ò jẹ́ kí n ráyè àtọ́làtọ̀ ẹ imagine mọ́mì máa máa pariwo Juliana o do this Juliana do that adẹ̀ ní àwọn house help tó pọ̀ ẹ má wọrí bébì ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo ní surprise package fún ẹ yes mo ní surprise package àti ìgbà tó ti dé láti London mi ti trip ẹ̀ out now mi ti gbé ẹ ṣayé o dẹ̀ mọ̀ pé Juliana ah mo máa ń ṣayé gan àwọn ọ̀rẹ́ mi gan mọ̀ pé mo ń ṣayé má ṣayé fún ẹ náà. You know me do for you. Uh, and you know I love surprises. Mm-hmm, mm-hmm. mm-hmm. That's the surprise that you want to give me. Wow, I can't wait for so that's the reason why tí mo fi wá wò pé kí n lọ kí n lọ ṣiṣẹ́ ń ta wàhálà mọ́mì ti pọ̀ mí lọ sí ṣọ́ọ̀bù mọ́mì mọ̀ mi ò bá mọ́mì ṣiṣẹ́ mọ́. èwo ń sìn mo yá mo yọ jáde tó bá yẹ pé mo yọ jáde àtúnjọ wà bá so that's the reason tí bá yẹ pé mo lọ ṣiṣẹ́ ń ta ni ó máa ti tàn jẹ́ pé màá kúrò ó máa ti tàn jẹ́ pé màá ní ọ̀. Ah, má tẹ̀lé ráyè tiẹ̀ tí má ṣiṣẹ́ ń sì ti mo close mo lè gbalé ẹ̀ wá kó ní òkè o oh, mo fẹ́ lo one week o oh, ṣàlẹ̀ ní kí n má lò mm, ìfẹ́ mi please and please tọ́jú rẹ̀ lọ understand me. now. bọ́ọ̀lù sẹ́wọ̀n mm-hmm. I really really understand you but about mommy no ma try don't try to leave her tó máa try to correct her or kàn fẹ́ kó máa ṣe nǹkan by force kò ṣe pé wọn ò kó feel free or something wọ́n fẹ́ kó mọ̀ pé nǹkan yìí ó yẹ kó ṣe ni because tó bá ṣe torí àwọn house help ó kàn máa bàjẹ́ ni wọ́n tí mo mọ̀ ó lẹ́ pé aláyọ̀ ni ẹ. sori àsìkò kan ṣì máa wà tó yẹ pé kò sẹ́ni tó máa kán tó rí ẹ gan máa pè é èmi gan jẹ jọ jọ bébì mi àbí ọmọ mi jẹ́ kí n rí ẹ kí n rí ìyàwó ẹ so let it just be now okay má worry time one for everything. ṣebí torí náà ló ń ṣe bó tó ń ṣe you wanna be with me mm-hmm. you love me mm-hmm. you know I love you too <laughs> okay ṣe òun ní bínú mọ́. Mm-hmm. <laughs> Just, yeah. Act like you now, problem ti o torí mo mọ̀ pé kan náà companies and parents ẹ wà nílẹ̀ fún ẹ o ò problem but as for me bó ṣe máa assist mi tó máa bá mi bá àwọn parents ẹ sọ bó jẹ́ dáadáa bí mọ́ mi kán jọ kán ṣàánú èmi náà kán sì gbà mí sí kan náà companies wọn so that èmi náà lè máa ṣiṣẹ́ ń bẹ̀ and i'm very sure pé màá fẹ́ assist mi tó ń torí ọlọ́run ọ̀rẹ́ mi máa appreciate ẹ. that reminds me eh, ọ̀rẹ́ mi mo lọ fún interview lọ́la. friend mi ò ní láti máa sọ yẹn fún mi ah èmi mọ̀ pé ó wà ńlẹ̀ fún wọn ah, ah, steinbein iṣẹ́ tiẹ̀ wà ọmọ bàbá olówó. má rò lọ síbi tó rò lọ yẹn o sórí bí mo ṣe wà yìí mi ò ṣiṣẹ́ lọ́ndà mọ́mì àbí dáàdì mi ò ṣiṣẹ́ ní none of their companies at all bí mo ṣe wà yìí i'm going outside mo ti rí company mi fẹ́ ṣiṣẹ́ and i'm going outside to learn mo fẹ́ lọ ṣiṣẹ́ níta kí n lè learn sórí dáàdì àti mọ́mì tó ń wọ̀nyí wọ́n ṣiṣẹ́ fún properties wọn and mo dẹ̀ mọ̀ tó bá tó time tó dẹ̀ mọ̀ pé mi mo ní properties wọ́n á fún mi ní property jẹ́jẹ́ bọ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi náà fẹ́ ṣiṣẹ́ kí n mọ nǹkan tó bó ṣe ń lọ nígboro as in kí n learn more that is it ah, mi ò lè ṣiṣẹ́ London wọn inú mọ́mì gan ò dùn sí i pé mo fẹ́ lọ ṣiṣẹ́ ìta but I have no choice mi ò rí ọ̀la yẹn I just pray pé kọ́lọ́run jọ o tó bá lè ṣe interview ọmọ mi o so that's it. so ò ní ṣiṣẹ́ ní complain àwọn parents ẹ̀ báyìí. yes ìta ló ti fẹ́ lọ ah, sí problem tó bá insist ẹ jọ̀ọ́ má gbàgbọ́ ọ̀rẹ́ mi báwo ló ṣe máa rìn mí lọ́wọ́ tó máa bá àwọn dáàdì sọ̀rọ̀ àti mọ́mì tán lè kémi náà ṣe lè ṣiṣẹ́ jọ ń dúró lọ. ó sọ̀rọ̀ sẹ́yìn náà ó ti ríṣẹ́ ṣebí kí n ti bá dáàdì àti mọ́mì sọ̀rọ̀ ni èmi gẹ́gẹ́ bí èèyàn kan mi lè ṣiṣẹ́ lọ́ńdà dáàdì àti mọ́mì iléeṣẹ́ ní companies wọn but ìwọ ọ̀rẹ́ mi why not má bá wọn sọ̀rọ̀ má speak wọn o ti ríṣẹ́ already má lọ síbẹ̀ ìjọ. mi ì doubt ẹ. ẹ that reminds me ìjọ torí ọlọ́run shopping tí mo ní fẹ́ lọ ṣe ó mọ̀ kó ti ń súnmọ́lé wọ́n dá ló mọ̀ ń pa gold kó má di pé wọ́n á gbá mi o. good ẹ eh, good àbí ah, mo rò bí a kàrí àníkàṣe ṣe sọ náà ká fi góòdì lẹ̀. fi yẹn lẹ̀sẹ̀ o ti ríṣẹ́. màá ríṣẹ́ lọ́dọ̀ wọn dáadáa. yeah Juliana is talking. ah tó bá jẹ́ góòdì gbà yẹn kò sí problem a máa lọ. ó oh, ọ̀rẹ́ mi ó kó àlejò mi. bímọ. kí wọ́n wá èmi jọ. fúláàtì kan kú ìtọ́jú ẹ̀. wọ́n tọ́jú ẹ̀ ẹ̀ wọ́n tọ́jú ẹ̀ ẹ bá mi mú òkú wá nà ọ́. kí wọ́n yẹ mi àtúntò ni ó tún ọ̀rẹ́ mi kò fẹ́ ṣayé fún yín oúnjẹ àkàkọ́ yín ẹ wò mí ṣe máa ní di three three kan sí o. agbọ́dọ̀ rú tẹ̀lé o. àǹtí àjẹ́ fún mi ní three three kan sí o. ọtí yẹn chí ẹ eh, èmi máa dàbọ̀ àti jíǹkì oṣù ọdún lọ́wọ́ yìí. lọ́wọ́ yẹn energy drink mo fẹ́ gbé wọn ní ò bá lè mú ah, ẹ fún mi pàwọ́ ẹjọ́. tóyọ̀ sí rèé ìkóṣe ìyá ní àwọn ọmọ ìyá alámàlà ní bàbá mo ti wà lọ́dọ̀ hmm, ní láti mo jà wà lábẹ́ mo tó dápadà tóyọ̀ sí rèé sẹ́ẹ̀ tó ń ṣe ìyá náà tóyọ̀ sí báwo ah, ah, tóyọ̀ sí rèé sẹ́ẹ̀ mo ní kò kì í ṣe tóyọ̀ sí Juliana lè lè ń jẹ́ tó yóò sì bá wù á òun màmá olówó lè lè yìí. ẹ tẹ́ bá tẹ sọ̀rọ̀ ẹ méje ló mẹ tí mo bá sọ̀rọ̀ sí àní tó yọ̀ sí mo rí ìṣe tó yọ̀ sí mo bá sọ̀rọ̀. ó ti yé mi ó ti yé mi ìwọ̀n bá ṣe jókòó tó fi lé Juliana sí olùsáyé wẹ̀ lójú àbí láéláé mi nígbà ó lè ní ẹ. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ tí ò jẹ́ pé kò ń ṣe tó sí i á jẹ́ pé yòó méjì méjì lọ́nà ọ̀dá sílé ayé I'm so I'm sorry it's okay wàhálà tiẹ̀ náà pọ̀. má wo ojú ẹ̀ mọ̀ ṣú ààrẹ hello there bó ló please ọ̀nì bá mi mú ọ̀rẹ́ kan ọmọ ọ̀rẹ́ ẹ tó gbẹ̀yẹ tó tẹ ojú mo wá sọ pé kó tí ọ̀rẹ́ yẹn jọ ẹ ó dàbí Farouk lórúkọ ẹ bọ́bọ́ yẹn gbẹ̀gbọ́n bá mi mú dání at least bóyá tó bá tiẹ̀ mọ́ tí tó ṣayé ó máa ní weight díẹ̀ bọ́ mi mú dání oṣó ti gbọ́ jọ tó rí ọdọ́ o má pè dé o mo expect ẹ mo sọ fún ẹ pé mo ní packaging fún ẹ náà ọ̀nì má pè dé ìjọ tó yọ náà. gẹ́gẹ́lẹ́gẹ́ kàbí strong. àbí ìlànà ìjọ ọ̀rẹ́ alájà àlùwà báwa ọ̀sìn wá ẹ ní báwa ọ̀sìn yẹn wọ́n ní búlẹ̀tì tẹ̀lé ọmọ ẹ bá mú àwọn cups náà sí. ẹ fẹ́ kọ́ ní ní mi ṣe mí léṣe. ẹ mú ẹ mú cups wá ẹ jọ. yà iṣẹ́ wa. I saw, I saw, I saw. This for the pecklings, I'm for the king. I saw. <laughs> on the microphone. Oh. turn is much. Ìyẹn Other guy, you know, see ya. Yeah. Oh, God. Only darling. Ẹ má wà lórí o. Ẹ àbọ̀ àpà. Ó ga jù Krista Faru. Ah, ó kiri Krista Faru.

kí ni ká ṣe fún yín báyìí kí lè máa mú mo fẹ́ ṣayé fún yín ni o Farouk di Farouk mo fẹ́ ṣayé fún yín ẹjẹ kọ́kọ́ ti wà kí lè máa mú kí lè máa mú. Farouk kò dẹ̀ ṣe bí èèyàn wá ń jẹ́ tó àbí. no mike n parọ́ fún ẹ sórí tó ṣe ròyìn ìyàwó èyí ni mo ṣe gbà o wọn láyé fọ́ ni gan mo fíìmù lè kó máa ṣe. wọ́n mọ̀ kó tó yẹ kí inú mi dùn jù ó wá kọ́lifáì mi dáadáa orí bọ́ọ̀rẹ́ sọ ó ní Faruk tó sí ní ẹ jẹ́ kí ni kí lè máa mú kí lè máa mú. ẹ no ẹ kì í ṣe bá ẹ ká ṣe é sìn. àwọn trọ́fì wà àbí trọ́fì fún trọ́fì three three lọkọ mi máa mú ẹ fà. no no no no no three three lọkọ mi máa mú ẹ bá mi kí ẹ bá mi kọ́ tí wọ́n ẹ jẹ́ lọ́wọ́ lọ́rùn. no no no no no you have to kill it. jẹ́ gbé báàgì sílẹ̀.

ìwọ máa wọ́n máa yẹ ọ̀dẹ̀ ẹ̀bà sọ fún mi ọ̀dẹ̀ ẹ̀bà sọ fún mi nípa máa ń sun oorun òṣì. wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́. wọ́n ṣe bẹ́ẹ̀ kí n máa fún ọ náà. ẹ̀yin ọmọ òṣì ẹ gbọ́ o àwọn èèyàn pọ̀ ń ta tó ń wáṣẹ́ tẹ bá tún ṣe àwọn àjọ tí bá tún bá dé tí bá tún bá ìwọ̀n mọ́tò tó ń sun oorun òṣì àbí òun ronú nínú ṣọ́ọ̀bù máa lé ẹja máa lé ẹja rin tàbí kó má padà wá sí ṣọ́ọ̀bù bímọ. ẹ má bínú ọ̀gá ẹ má bínú òṣìwò mo ń lọ sí mo máa fẹ́ lọ kọjá mi ìgbàgbọ́ sí sálọ̀ ẹ má bínú kúlẹ̀ ìyá Tóyọ̀sí. Tóyọ̀sí. Kí ló dé? Wá ń bí kọjá síbí. Kí ló dé? Ó wà ojú ìkọrin lọ́wọ́ ojú ẹ̀ tó fàwé ṣọ́ọ̀gá ẹ̀ ni a ní ṣàlàyé fún ọkọ mi kí ló dé ṣọ́ọ̀gá ẹ̀ ni ọkọ mi kí ló dé ọkọ mi kí ló dé àmọ́ ogun ṣàlàyé fún mi ṣọ̀gá ẹ̀rù yóò lọ là ká ọ̀gá ọ̀gá ọ̀gá ṣàlàyé fún mi kí ló dé kí ló dé ogun ṣàlàyé fún mi kí ló dé àlàyé mi ah, ìbẹ̀rù jẹ́ ń ṣe báyìí nígbà tó mọ̀ pálẹ̀ yìí ní flight mu àwọn aṣọ tí mo ní kó bá mi kó sínú bag kò sí kan ṣo tó ṣe nú ẹ̀ kí ló dé. ẹ má bínú ọkọ mi kò kúkú ń ṣẹjọ́ mi oníranu dry cleaner mo ti ń pè látàárẹ̀ ọ̀sán yìí ló tún náà máa kó wá ẹ má bínú. ok ṣé kò lè sáwọn nǹkan míì tó lè bá mi arrange sínú báàgì mi náà kó tó di pọ́n máa kó yẹn dé tó kàn tún jókòó síbi tó ń wo tẹlifíṣàn. why. daddy. oh that's my daughter how are you. ẹ ká sàn sàn. Ah, kí ló ń ṣẹlẹ̀. daddy i'm so happy. kí ló ṣẹlẹ̀. iṣẹ́ tí mo lọ apply wọ́n ti mú mi. oh thank god ọlọ́run ṣeun ìwọ fún rẹ gan ló mọ tó ń wá kiri ìwọ ló mọ tó ń wá kiri. kú oríire o. ó pọ̀ ohun tó wà nílẹ̀ náà ọ̀rọ̀ náà ló máa mójútó ọ̀rọ̀ ló kàn ń ṣe nǹkan tó ń wẹ̀ ta ló ní gbogbo ẹni lẹ́rú ló lẹ́rù. dádì hmm, hmm. ó dá ìpè inú mọ́ mi dùn sí i ó dá ìpè bí mo ṣe ríṣẹ́ yẹn inú ò dùn sí i. o máa ríṣẹ́ inú màmí ò ní dùn sí i àbí irú èrò wo ló wà lọ́kùnrin èmi àti ẹjọ́ ń fa wàhálà kan lọ́wọ́ kó tó di po dé ni ìyẹn ló wà lọ́kùnrin wo lọ change lọ change kó wá nǹkan jẹjọ. okay dádì. ọmọ yẹn máa gbé o màmá ẹ ò ní dùn kó ríṣẹ́ gbogbo iṣẹ́ tó kú wà lẹ́nà àti gbogbo ń tá a náà náà ló kú ní. 没事，没事，没事，没事，先生。 gbà mí létí bẹ́ẹ̀ mọ́ ó ná owó ẹ̀sọ́ kò gbà mí létí kí lè forí burúkú kí lè fòṣì kí sì ẹ̀ látọ̀rí aláwọ̀ tó bá wá yí ẹ̀ wá jìyà èmi ò jìyà mọ́ tèmi àwọn kí ló dé kí ló kọjọ kí ni gbogbo náà torí pé mo ti gbé ara mi wá ṣiṣẹ́ lóúnjẹ olóúnjẹ kó máa tíìtì mọ ìwé àbí ó yẹ kí n bu ẹni rubbish. ejò ń torí Ọlọ́run fi Ọlọ́run bá bẹ̀rẹ̀ ẹ wo àti bí wọ́n ṣe fún àwọn yẹn lẹ́yìn tí wọ́n mú mọ̀ kó ṣe tàwọn ti tán ẹ wọ ẹ kó má ti wá fi tí wọn bó bá mi ẹjọ má wo tó nǹkan fi pẹ́ fi pọnra mọ́ mi ẹ wo mi máa níbi tí mo ti fẹ́ ṣiṣẹ́ ẹjọ ẹ ṣàánú mi ẹ kó tọ́ náà mọ́ mi lára ẹjọ èmi ìṣù lágbára gbà èmi ni tó sì sọ̀rọ̀ sí. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ wọn ṣẹ́bìnì wọn ṣẹ́bìnì. lọ́jọ́ ìbọlẹ̀. Shut up! Where's the money? Yes. Èmi ni mánìjà tó tọ́ mánìjà ni mí. Ṣé rówó yẹn ilẹ̀ ní o? Ẹ máa gbé lọ torí ìlàsẹ̀ ṣiṣẹ́ àṣìṣe torí èèyàn yìí. Give me the money. Ẹ lọ pọlọ́pàá. Ẹ ẹ̀rọ pọ̀lọ́pà ẹ̀rọ pọ̀lọ́pà ẹ̀rọ pọ̀lọ́pà ẹ̀rọ pọ̀lọ́pà ẹ̀rọ pọ̀lọ́pà ẹ̀rọ pọ̀lọ́pà ẹ̀rọ pọ̀lọ́pà ẹ̀rọ pọ̀lọ́pà ẹ̀rọ pọ̀lọ́pà ẹ̀rọ pọ̀lọ́pà ẹ̀rọ pọ̀lọ́pà ẹ̀rọ pọ̀lọ́pà ẹ̀rọ pọ̀lọ́pà. o wà á gbọ́n ọ̀bọ̀ wà bá mi bí ṣé o ti gbọ́ wà á padà wà bá mi lọ. ọkọ mo fi ọlọ́run bàjẹ́ má bì kí ló tún fẹ́ pẹ̀lú eré náà mo ti wà ókè mà irọ́ ni mo ti wà ókè. o ò dẹ̀ jọ gbogbo ọwọ́ àpamọ́ ọwọ́ ẹja wà. mo ti wà ókè mà. kí ló dé kò sí ọkọ. a ní tọ́lẹ̀ wò ó tọ́lẹ̀ sí wà á padà wà bá mi bí ṣé o ti gbọ́ òun ṣàlọ́ fẹ́ kọ́ sábà lọ́ọ́ jésù kò sẹ́nìkan o alágbára lọ́ba tí mo mí sìn ẹ ṣàánú mi ọmọ méjì ọmọ méjì ọmọ tó yọ̀ sí òsì dáko bò ló ebi ń pa mí ọlọ́run ò ní febi pọ́ o n tí jẹ kankan látòórọ̀ dákun dákun ah ah o ṣe é. mọ́tò yọ̀ sí ó tójọ́ mẹ́ta ọmọ tó yọ̀ sí ní í sí ọ. <laughs> ṣe lónìí. ọ̀rọ̀ ìtàn ni lọ́la. a kò ní gbin ọ̀gẹ̀dẹ̀. kàkà kòkó lórí.